أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run. ọba alágbára ọba ọ̀kan soso bákanáà náà la tọrọ àlékún ìkẹ́ àtìkẹ́ fún wa Muhammad sallallahu ìkẹ́ àtìkẹ́ ọlọ́run ma bá àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá ẹ̀jù lánàá wọn títí gbogbo ọjọ́ a táwà báwọ̀ ọlọ́run yá fún mùsùlùmí òdodo wà láàbà wọn tó nà ìláwà àtọ̀ mùsùlùmí ọlọ́mọdé padà sí ibú ọtọ́ sí wa wọn mọ́jẹ̀ ọba wa wọn mọ́jẹ̀ àdídàkúdà wọn ṣe wá mùsùlùmí òdodo làwọn bí ẹbọ ṣe wá ní áálù tàwíìd ẹni tí ó ní gbàgbọ́ náà kan sọ ọlọ́run àti gbogbo orígun ọgbàgbọ́ yẹ̀dìbò làhádàrù mẹ́nàá tíra ìmọ̀ láti yanjú lọ ìjókòó tó ní ìlọ́jẹ́ part 45 pàtí láti ó apá kẹrẹ́dẹ́ ní àádọ́ apá kan ó dé láàádọ́ta mo rò bóyá àbí òye bá bá tí ń sàlàyé tíra ìmọ̀ the same náà àṣẹ̀ṣẹ̀ ń wọ ìdájí tíra ìmọ̀ àṣẹ̀ṣẹ̀ ń wọ ìdájí ibi tá a délé àfẹ̀sùwírù fíntì sábì wáládì lẹ̀kọ́ èrè àbí wàjáàtò rọ́júlì wáládà nǹkan méjì ìlàkókò adẹ̀fínyẹgbẹ́ ẹ̀ lọ́jọ́ a parí ẹ̀ lónìí bí ní láì tààlà a síbi akílù rìbà ní ma so ẹgbẹ́ títí láì sọ fún wa ní pé àwọn nǹkan èèwọ̀ ẹjókòó eléyìí tọ́já sí wípé àwa èèyàn àwa kí ni o àfọwọ́jẹ pẹrẹmú sọ́rẹ́ tó bọ́nù wa ọ̀fẹ́ sí o ọlọ́jẹ́ abọ́ ni o bá a ṣe wá fọwọ́jẹ pẹrẹmú àwọn nǹkan yìí ọyẹ ká bọ́ ni ọyẹ ká sọ́ra ni a ah! ìtọ́lọ́ pè lára àwọn oṣù bíi láì ní òní débẹ̀ ọlọ́mọdé sọ ọmọ ìjẹwà pa o ibi tá a wá dé ni pé bíbọ ọmọ ọba fọ́sùn gbígbé ọmọ ọba fọ́kẹ́ni ọ̀sán yóò bá mo fi sọ̀rọ̀ ọmọ àlè ọmọ tí è sọmọ ẹbí kan kágbé lọ́nà ẹbí o ìsìsáàbù àlùwálà lẹ̀rẹ́ rí àbí irọ́ irọ́ irọ́ òjòrò èké káfí lọ gbé ọmọ ọ̀pọ̀lẹ́ni tó fóbìnrin lóyún ọ̀pọ̀lẹ́ni tó ti ọmọ májékèrè ọ̀rọ̀ èyí tó fẹ́ kí máa tó tójọ́ pọ̀ tó ní mo fẹ́ parí ẹ̀ láìpẹ́ mo sọ gbogbo ọ̀nà tó lè gbà wá jẹjọ sọ̀rọ̀ mi yé sí so bóyá tó nígbà èèyàn wà ní ọkọ̀ ó ń ṣe sì náà ni o bóyá tó nígbà ọkùnrin kan olówó lọ nìkan lówó lọ ni o bóyá tó nígbà ọfẹ́ bí àjẹ kan ni o bóyá tó nígbà wọ̀ gan-an aládàáwò ni ọ ó ti dàrú mọ́wọ́ gan lọ́wọ́ pé àwọn mẹ́jọ wọn sọ máa ní ọ̀mẹ́ tó lóyún ìkan dàtẹ̀ monday ìkan tuesday méjì wednesday mẹ́ta thursday ìkan sí ilé ẹ̀ tọ́lá obìnrin afẹ́wọ́ orúsì náà mọ́símọ́sí ládàradà kì so alimoyim kéèyàn lọ mú ọmọ kó gbé ọmọ àlè fọ́kọ àbí kó gbé ọmọ ọkọ fálè tàbí kó gbé ọmọ ọkùnrin kan fọ́kùnrin mi lọ́nà ẹ̀rọ lọ́nà èrò haram abala kejì ni jahadu rọ́júlì wáládà ọkùnrin tó jẹ́ kó òun ló lọ ma òun ló kó mi lóyún náà wá àtẹ́kẹ́ ni kó jiyàn ebí bàbá tó bá yọ ọwọ́ méjèèjì iṣẹ́ jàǹdàmà ni ò iṣẹ́ kíláàsì ibi tá a wá dúró sí làdíìsì eléyìí tí máa mọ̀ wa Bukhari tí wọ́n gbà wá níbi tánàbí sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n ti ń sọ fún wa pé manida ila àbí ìwàwúwà yáàlá fàlìjánátù àlẹ́yìí haramu fàlìjánátù àlẹ́yìí àdíìsì ìdá alìfábẹ̀ tàà bá túnbẹ̀ wá ní mọ̀jìúlù mọ̀ ní jọ ìyà ẹni tí wọ́n pàpè mọ́ra rẹ̀ mọ́ ẹni tó yàtọ̀ sí bàbẹ́ ìyá rẹ̀ ló sójòrò ń bẹ̀rù ta ló sójòrò ń bẹ̀rù ya bá a bá tó pè wá ní màálùmù náà pé ẹni tó gbà pè mọ́ra ẹni tó yàtọ̀ sí bàbẹ́ ìyá rẹ̀ náà lọ fà á torí pé sẹ́ẹ̀mọ̀ pé gbogbo wa nìsín tó máa bí ọ pé tàbí dájì rẹ̀ tàbí òkòjú ọmọ dájì rẹ̀ tí máa bí òkòjú ọmọ dájì rẹ̀ gbogbo wa bá a jókòó yẹ̀mọ́jà tàbí ọmọ dájì wa wà láìsọ bá gbé ọ̀sá tó gbé ọkọ̀ ìbàdàn tó gbé ọlọ́kú tọ́lú tó lọ ọlọ́kọ̀ méjì ìwọ sí lọ́mọ́sù mẹ́fà lọ́wọ́ àwọn ọmọ kankan tó dé pé dájú rẹ̀ rí o níjọ wá dé bàdàn àwọn èèyàn fọ́fọ́ pé bàbá rẹ̀ kọ́ kú tọ́lú bàbá rẹ̀ orí bẹ́ẹ̀ ṣe jọra ní àkírà àdáfẹ́ ẹ̀sọ́ dájú rẹ̀ kọ́ dájú níwà kú tọ́lú ẹni tó pàpè mọ́ra ẹni tí èsì bàbẹ́ àbẹ́ni tí wọ́n pàpè mọ́ra rẹ̀ lọ sọ́dọ̀ ẹni tí èsì bàbá rẹ̀ wọ́n wà yá àlà ó fi mọ̀ sí àbẹ́bí ni balijannatu alẹ́ haram balijannatu alẹ́ haram jazakumullahu khairan anabi ni fẹ́ rí irú ẹni tó bá wá rí bẹ́ẹ̀ fẹ́ rí nínú ṣẹ̀ríyà wà yóò fi ṣẹ̀ríyà kúlù máa fi àábá fún bèlà àǹsà outlets wíhùn fi hàn jẹmọ́ ẹ̀kọ́ tá a bá ń sàlàyé o nínú ṣẹ̀rí àtọ́lọ́ èèwọ̀ ni ká máa fi ọ̀rọ̀ ìran ìran lineage ká máa fi ṣàwàdà ká máa fi ṣeré ká fi máa ṣàwẹ́wà haram àìkẹ́ ẹ̀ sọ pé ẹnìkan ló lọ wọn ìyẹn ló fà àwọn obìnrin tí wọ́n bá jẹ́ ní ọlọ́run ọ̀rọ̀ tí ò lè dàrú dàrú onísìnà bá ti arọ́mì ìkàrà tó jẹ́ pé ẹni ọlọ́run ní lánàá ó ti wá ń bá àwọn ẹni èṣù rìn ó ti dán gúrùpù òfò wọn lórí gúrùpù ilé ìlú wọn náà lè lò jáàbù kẹfẹ ìjáàbù tiẹ̀ kìí ṣe jáàbù àwọn ẹni ọlọ ìjáàbù àwọn mọnàfẹkọ àwọn sọbẹsẹ ìlú òbí jamal àyèmọ ti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlàáńsà ọ̀rọ̀ fámílì ọ̀rọ̀ ìran ọ̀rọ̀ ẹbí tàbí ká máa parọ́ mẹ́ àìfi ìṣeré èèwọ̀ ni o ẹ̀ẹ́dẹ̀ rí pé tó fà á nínú tí máa fa kéèyàn ojogún náfàbù wà bẹ̀ jẹ́mọ́ sí lọ́wọ́ bẹ̀ nínú ṣẹ̀ríà tí bàbá bá mú ọmọ rẹ̀ ojogún jẹ́mọ́ tàbá ní ojogún kí ló dé tọ́mọ yẹn fẹ́ jogún ẹ̀ẹ́dà kí ló dé tọ́mọ yẹn jogún torí pé ìránṣẹ́ ìran ti pa wọ́n pọ̀ ọmọ tẹ́ ẹ wá lọ gbé wá kọjá pé ọmọ yìí ẹ máa gbọ́ mi o ọmọ ìlà ni ẹ wá gbé fún àfa rábà ọmọ làwọn àjogún àfa akéde o àrábà ẹ ti jẹ́ kọ́mọ yẹn ọ lẹ́tọ̀ọ́ sí ti èsì halali ìwọ ọ̀yà tó o ṣe bẹ́ẹ̀ o fàlìjánátù haramun alayki. o ni olórí gbogbo ok ẹbí kan bẹ́ẹ̀ ẹbí kóńgò ẹbí mi bẹ́ẹ̀ ẹbí báàfù ọkùnrin ilé kóńgò ló fún ọ lóyún ọwọ́ àlọ́ ọgọ́mọ fún ọkùnrin ilé kílò báàfù ìbàdànjọ làwọn méjèèjì ṣùgbọ́n ti jẹ́ báàbù àlùjẹ náà dára mú fún àti ìran kóńkò gan tiẹ̀ làwọn méjèèjì ìran kí ni wọ́n ẹ̀gbọ́n ńlọ́fẹ́yàwó ṣùgbẹ́gbọ́n òun máa fò òkè Canada lónìí Yugoslavia lọ́la Finland lọ́sọ̀la Saudi Arabia jọba ẹ̀rọ so nature ṣe ẹ̀sẹ̀ bàálù ni máa ń fún kéèké ẹ̀sẹ̀ bàálù ìyàwó wà ń bá dàn ọkọ náà ìbàdàn lọ kọ́lé òní Kánò ọ̀la Maiduguri ọ̀túnla Lagos jọ́mẹ́rin Akwa Ibom nẹ́tọ̀ ṣẹlẹ̀ tó bá dẹ̀wà lé máa sáàfù ìyàwó ẹ̀ ṣùgbọ́n nẹ́tọ̀ ṣẹ́ rẹ̀ òun ni kó máa tráfù káàkiri ẹ́ẹ̀dì tó bá wá níbẹ̀ irú obìnrin tó lọ ṣe ìná nínú ṣẹ̀ríyà torípọ̀kọ̀ rẹ̀ òsì ó fi á mọ̀ pé ọkọ̀ òun bọ̀ wà lébi dísẹ̀mbà ó ṣe sìnà nọ́fẹ̀mbà ìgbà tó pé èdè dísẹ̀mbà kò rí nǹkan oṣù mọ́ sẹ́ẹ̀fẹ́ oníṣẹ́ oní oṣù ti wà lára ẹ̀ báwọn òun ti máa bí ọ̀nà ọkọ̀ tó ti láti bí July bí oṣù márùn sẹ́yìn sẹ́ẹ̀fẹ́ àwọn ọkọ̀ náà ó ti máa ṣe kẹ̀kẹ́ wọ́n bá súnmọ́ ara wọn ó di January láì ọkọ̀ tó ti padà sí akọ ayébọ̀ òun ma dear a orí nǹkan ma ah alhamdulilah ó tó ti lóyún nù inú ọkọ̀ òtún máa dùn <laughs> ìyàwó ó tó ti lóyún ojú mi èso ti dé lórí mò ń lọ sọ síìtù lọ́la ìlú wọn wá béèrè ninety two thousand ojúbọ seventy hundred sí eight thousand wọ ọkọ máa sanwó tó lè máa gbowó o jàmáà. ẹ́ẹ̀rì pọ́tọ̀ lẹ́nu tó lóyún ọ̀tọ̀ lẹ́nu bí àwọn ṣe kéde tó ti mọ́ lọ. ẹni tí ọ̀yẹ́ kọ́ jogún yóò jogún nínú ìṣẹ̀rí àkọ́mọ́ bá wọn ọlọ́run mi jẹ máa kádàrà ọlọ́run jẹ́mi wọ́n máa dáadáa mọ́jà wọn máa wọ́n máa kú ṣáájú wa á máa èyí gbà ọlọ́run èyí tí ò gbà ṣùgbọ́n ọlọ́run nínú kádàrá ọlọ́gbà mi ọmọ ṣáájú èèyàn ọmọ èèyàn dẹ̀ ní property bàbá tó pé eighty two ọmọ rẹ̀ jẹ́ fifty nine ọmọ ẹ̀ ti di mílíọ̀nìà ìtọ́ ọmọ fílẹ̀ dẹ́gbà wọn kàfúlẹ̀ jọ nine hundred million ó ti one billion gan yẹn ó níyàwó kan ó obìnrin ẹyọ kan ó sì ní bàbá kò tó ọkọ rẹ̀ tó ọba sínú yìí bàbá ọjẹ tó ní tùmọ̀ bàbá òfin kí ni lọ́jẹ̀ tó ní tùmọ̀ ló ń mọ̀ ọ̀mẹ́. lẹ́tà làwọn àṣewádìí pé à àṣẹ bàbá yìí gan òun kọ́ ni bàbá tó bí ọmọ mẹlọ́níàjì bàbá wa jogún ọmọ tí ọ̀yẹ́ kọ́ jẹ ìwọ ọ̀yà tó o ṣe ọlọ. ìwọ bàbá tó jẹ́ pé wọn náà ló jáàdùn wàládà ìwọ ló lọ́mọ ṣùgbọ́n ló sì ní ọ́ ó bí ìlọ́dẹ̀ ń ṣe sì náà kí ni òun gbé gbàdó kí sí orí ilé onílẹ̀ àgbàdo wá wù wọ́n wá ní àgbàdo tí ó gé ìwé kọ́ ìrẹ́ bí àti jẹ àgbàdo kí ló gbé gbàdo sí ọlọ́wọ́ á fi kún fáyà fún àgbàdo wá já mi léèdì ọwá ní ẹ lọ wù dànù ní o ìyàwó àti mi ò lè fẹ́ ní o ò lè wù dànù gbogbo àwọn àdánwò yìí a ní ṣẹ̀ríà kò fọwọ́ yẹpẹrẹ mọ́ àáfàá ní sẹ́ẹ̀tì ẹ̀wà rí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọpọ ahụ gan níbi tí wọ́n ya aládẹ̀wò dì ẹmọ̀ ìwòmí o àáfàá ní wàbá àbùnà sẹ́ẹ̀rí ọ̀bẹ nínú àwọn èèyàn fi bẹ̀rẹ̀ fún àìsàn ṣé ráwọ̀ ọkùnrin ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọkùnrin ní ọwọ́ látara ìyàwó ẹ ọkùnrin kí bẹ àti ìyàwó rẹ̀ kọjá àlà wúwa ìwà ọ̀tá wá ń jà ọfẹ́ lẹ́ni o àbọ̀fẹ́ yóò wà àdọ́gbọ́n kẹfẹ́ ìbú sóbìnrin ẹ̀ pé ó sì náà ni ó sì náà ni èmi kí mo lọ́mọ ọkàn mi ọ̀sọ́ pé mi lọ́mọ náà ṣe bí ni tí èbá fi kó lówó lọ ó lò sí ó sì ń kẹ́fẹ́ ìsìnrẹ́ síyàwó rẹ̀ ó sì rẹ̀ lẹ́ẹ̀dì mẹ́rin mọ́ wa tó bá jẹ́ ilẹ̀ ọya fún alẹ́lẹ́ ìgbẹ́ lọ́wọ́ ni mo kẹwọ́ fóònù ẹjọ́ kan mo wá rí sí ẹnìkan tó fi búrẹ́dì sí ẹ̀ nígbà rí mọ́kùnrin ló gbé bó ṣe bó ṣe ẹ̀ lọ ara àwọn tó ń bá ṣe àà fi búrẹ́dì ó yẹ kí máa ta búrẹ́dì wọ́n ọwà ọwọ́ tó fi òkú ó sì mẹ́ níyàwó rẹ̀ nù

wàtàbá rọ á mi wálá bì yọ wà sọ pé èmi kọ́ mo lọ wọn yọ bọ̀ pábọ́sẹ̀ pé èmi kọ́ mo lọ wọn èmi kọ́ dúnà bàjìnà kọ́ lẹ́rìí kankan o ọkẹ̀kẹ̀ fẹ́ ewu síyàwó ẹ̀ wà wà kọjú já á alábẹ̀rẹ̀ ọ̀ṣẹ̀ ọmọ ìsìrè orí irú ẹ̀ ní jáhádù rọ́júlí wà ládàwù yọ́ bá jẹ̀bù owó ọgbọ́mọ́ ẹmọ ọgbọ́mọ́ ayé lọ kìí sọ ọmọ owó kan ìgbádogójé o èrò ọ̀wàjá o àfáà ní wà pọ́tí tàhánúnà bá bù zàújá aláàmàna fàtàhámàlà mẹ́fà àṣà ọlọ́ntọ́láwà àdánwò mẹ́tọ̀lẹ́lẹ́ báàbù zàwùjá alàmàna fàtàhámẹ́lì mẹ́fà àìṣà àfọ́ aláàtìrá àwọn obìnrin aláàtìwò kan tí wọ́n ṣe jàmbá kìíyànà wọ́n ṣe kí ni o tẹ̀kúnù wọ́n ṣe jàmbá jàmbá tí wọ́n wá ń ṣe àmà tọ́lọ́ ti fi wọn lára ẹ̀yin obìnrin náà gbọ́dọ̀ ìyẹn lànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́nà ó sọ àdíìsì kan tó lágbára mà yẹ fàmùlí máa báyìí làhàyà ìdí wà máa báyìí fàrìjẹ́ ìdí àfọ̀nàláwò nìjà ànàbí lẹ́tọ́ bá lè sọ ti ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì jàmá kẹ́nà àárán nù ẹjọ́ ìpọ̀ irọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn èpè ìmọ̀ àfọlọ́gbò ìmọ̀ àfi nǹkan mẹ́bùra lẹ́yìn ọlọ́ ìmọ̀ àfọlọ́gbò lẹ́yìn ẹsẹ̀ tí ẹnu nìkan dá ó lé ní fọ́ọ̀tì táwọn afọ àkọ́ ìtura ara yóò sọ ọ̀pọ̀lọpọ̀ lórí fún wájú ọlọ́ bẹ́ẹ̀ náà ni abẹ́ àbẹ́bí lẹ́bà tó lè sọ ìtì ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì abẹ́ wa tí ò ṣe sí náà ànábì ni mo fi dá wọn lójú mò ń garanti wọn pé wọ́n wà lùjàǹdà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fọ́ọ̀lù lónìí gbóná ti fọ́ọ̀lù abẹ́ àtàrà ìmọ̀ ẹ̀ ṣe lórí afárá pásọ ẹ̀fà pásọ làwọn eléyìí ṣe wọ́n bẹ̀ kan pásọ ẹ̀pàná ẹ̀pàná o mọ́níkálùkù fọwọ́ amúti ẹ̀pàná ibi tẹ́ tí kọ́kùnrin àtòbí ìjọ tó bí ìjọ wájú pásọ tó ti gbogbo gíbútọ̀ tó ń kà ogun tó ti gbá yà á lẹ́kùn nílà àwọn àfọ́ oníṣẹ́ oṣẹ́ wù àwọn ṣẹ́ ìjà àti wà náà lè sì náà pọ̀ láàrin wọn kódà tó lọ já àfá lùsùn náà ń kúrà ní àwọn obìnrin fara rọ̀ wọ́n dọ́gbọ́n rí sí ìgbáyà wọ́n lò jáàbù ìgbáyà wọn tààtà òṣó wọn ọ̀ràn tààlé ọ àbíkọ́ ojú omi tí ṣẹ̀lẹ̀ àkóòrò afọ́ aláwọ̀ obìnrin tí wọ́n lọ́jọ́ pé ó jàmbá ni wọ́n ò kí láti wọ́n jẹ́ mọ́ wọ́n jàmbá àmọ́nà gbà fi pamọ́ tọ́lọ̀ ń fi sí wọn lára wọn àṣọ abẹ́ wọn ànábì sì ní ká sọ sí bẹ láàrin ẹsẹ̀ wa méjèèjì kábẹ̀ sọ sí àbí ìtí bẹ láàrin ètè wa méjèèjì ti ṣe ahọ́n lẹ́bàá tó bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsàn ọlọ́jà ọlọ́jà àdìsàn méjèèjì sọ̀rọ̀ àbọ̀ aláwọ̀ obìnrin wá rè wọ́n wà á fi jàǹbá wọ́n lọ máa fi sí náà fatahamilu ní fàáṣà yóò wà á di ẹni tó lóyún látara sí i jẹ́wọ́ oyún kí ló ní wo oyún kí ló ní kí ni tí ó wà á ṣe wà tún dé kí lùfì lọ́sàbí saudi a máa ń láìsà nìyàn máa ń láìsà ọmọ tí èsè fámìlì ọkọ rẹ̀ yóò wà lọ túbọ̀ fámìlì jẹ́mọ́ sẹ́rọ̀ kó ló tọ́sẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ sọ ìpa ma obì ọmọ tí O ọmọ ọkọ wọn ti o fọkọ ọkọ ọkọ ní o ni wà kọ́ ti já àlùwà ìdùn làbímù àlàáfáàlìkà bí máa rọ̀ wá abúhu láìráta rọ̀bí àlọ́ wà á nínú annahu sami'a sallallahu alaihi wasallam àǹfààní jẹ́ ẹjẹ́ mọ̀gbẹ̀rú àwọn ṣe sí ibú tá a sọ sókè àdéhùn ìyà tó tóbi alùwàáyì aláàbí àdéhùn ìyà tó tóbi ó ti wá látọ̀dọ̀ ẹni ọlọ́run fi ṣe ẹran ànábì wa sọ́lá Abdurrahman bọ́nà sọ́kà Abdurrahman bọ́nà sọ́kà àbú rẹ̀ rà àbá fàlà sẹ́yìn láti ọkọ̀ wọn nínú àdìs kéde àbá ó ti rántí lọ́wọ́ nínú wà wù àbùràbà kùnú sọ́kà òun làbú rẹ̀ rà kò sí mọ̀rọ́jà ó ti gbàgbé tọ́ba ti bọ́ àbú rà tani jẹ́ bẹ́ẹ̀ jama Abdurrahman bọ́lá sọ́kà àdáwókì nù àfẹ́kẹ́ni àdáwókì ọ̀yẹ́kẹ́ ìgbàyànwọlé kí ọ̀yẹ́kì gbọ́n kò lórí tí orí àgbàwà Abdurrahman kùnú àwọn bọ́lá sọ́kà àbú rẹ̀ rà bí aláàrin sọ̀hábí yóò kẹ̀bí rọ̀ ah ọlọ́run wà láìsàn mi ó dùn kí ìdì má bù rírà ní ọgbẹ́ dị ọlọ́run jẹ́ ìdì má bù rírà o ọlọ́run jẹ́ kí ìdì àbù wà pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ah pa nínú wí mi tó ọba máa àwọn eléyìí gbogbo ayé wọn ọ padà dolówó tọ́lá yẹn mọ́ lóko lóṣù ayé kábù rérò ó di bàbá ńlá olówó ibi tó wò rẹ̀ pọ̀ dé gẹ̀ wọ́n gbà díẹ̀ bẹ́ẹ̀ fúnjọba ìlà mọ́tẹ̀lẹ́ bẹ́ẹ̀kì o èyí sọ pé wọ́n rù jàgbà wọ́n rù gbà bẹ́ẹ̀ fún dáwọ́lá akẹni o Islam ìtànjọ́ mẹ́rọ àbọ̀ àgbẹ̀rẹ̀ àwọn padà di bàbá ńlá sí lọ ní à wọ́n di olówó ṣùgbọ́n nípìnlẹ̀ ìyá jẹ́ tọba tó mẹ́jọ lọ bí tàwọn pọ̀ báwọn náà gbà dìtì wa ọlọ́ọ̀bá ní ká àwọn abúlé ra wọn láwọn pọ́tẹ́ sọ́mọ òfìsẹ́ wọn sọ́mọ láàlú ọ̀sánlá sáà sọ wípé lamanu zilas ayatul malahana sórí nínú sọ́rọ́tù náà aya kan bẹ́ẹ̀ ayé èpè ṣiṣẹ́ aya ti mo pè aya ti mo pè almọ̀láàna ọkọ òfin pè fún yàwó ìyàwó náà dá èpè padà ìtò dẹ̀ fani wípé a ti ẹ̀sàbílìṣì pé ìkánnú àwọn méjèèjì ṣe kéde o ń parọ́ ìtò dẹ̀ fi ń parọ́ ń tó lè fa kéèyàn òkú ni àjẹmọ́ ah, ìfarabalẹ̀ láti fi mọ́dé yìí o etí kan fi ń parọ́ ń tó lè fa kéèyàn tó bá jẹ́lẹ̀ ṣẹ̀rí àwọn oge orí rẹ̀ rọ́jímọ́ délẹ̀ ìjà wọ́n lé ọ̀ ní òkú àwọn amọ̀ta ní parọ́ ìkíní òkú olórí pé ń sọ ìkejì náà ní òdodo ni mọ̀ ń sọ mi ò parọ́ nínú a ń sẹ́ríkàlùkù máa lo ọbẹ̀ tàkéèyàn ọ̀sẹ̀ wà ká ìyà ẹni tí ọ̀fẹ́ lọ àwọn owó jẹ́ mọ́jẹ̀ lówó mo kí ló lè pàtàkì náà bí ká máa wá nǹkan kan tó pàtàkì nù lé adẹ̀ láwọn ọmọ ọkùnrin àbá abrahamu ànàdé ilé ìfẹ́ wọ́n bá ń wá ayọ́ nù abrahamu lè mú absalam lè mú fún àwọn amọ̀tálógún náà méjèèjì gbogbo wájúlẹ̀ tó wà láyẹ̀ tó mọ̀ kò yé wọn ń tọ́da ní kámánà kankan náà méjèèjì ṣẹ̀rí àwọn sọ fún yín o tẹ́ ebe ele lẹ́nu àwọn méjèèjì kò lè dáwọn méjèèjì wọn ìkànnà wọn lónìí ọbẹ̀ tàkẹ́ mọ́ fi àjẹ kankan tọ́lọ̀ dúró náà sẹ báwa bàbá àti àná a ṣe ṣe kọlọ wa gbogbo ọjọ́ kí ló wọn kí wọn báwa náà kọlọ wọn jẹ àwọn kiri nàmà kankan ọmọ kankan close your eyes pàpàpà kúkú ara tó yẹ kẹ́kì tíṣà náà mọ́ mi èmi ò ṣe bẹ́ẹ̀ mọ̀ sí èmi o àbójú kí n ṣe bẹ́ẹ̀ tí mo fi o èmi ò ṣe bẹ́ẹ̀ o tí n bá rí pé àwọn ọmọ sẹ̀ kátó jẹ́ jẹ́nẹ́rà tí n bá mọ̀ mọ́ wá lè fún wọn níwèé ọya right word to know tí n bá ka tí wọ́n kọ màá ti mẹ́tò ṣe ẹ̀ torí wọ́n mọ olè láàrin ara wọn wọ́n kò láàrin àwọn ọmọdé ìwọ̀n wọn burú bí nǹkan rẹ̀ èmi máa ń mú wọn báyìí màá wá jáwèé lọ́wọ́ ọya láìsí wọ́n ti lò ibi tó bá kọ máa ti rí òdodo àwa tíṣà náà gbọ́dọ̀ ṣe làákà ìkábẹ̀rù ọlọ́ so ti yé sí àti kankan dáhùn sílẹ̀ ẹ̀kọ́ ọmọ ń dóyàn mọ́tò ní kó dùn ọ̀ṣẹ́ rí ààrẹ mùsùlùmí láwà ọmọ mú lẹ́sí lóòtì ẹ̀wà náà wọ́n fi jẹ àwọn ọmọ jégéjégé ọmọ ọmọ ẹ̀sẹ̀ kọ̀ mí mọ́tò ní kó dùn ọ̀kọ́ ọ̀nà gbogbo ọmọ tó ọ̀bá ti lẹ́sọ̀ òun fi rẹ́lẹ̀ ọbẹ̀ tàkì ẹlẹ́sẹ̀ kọ́mọ jìyà ju ká fi ìyà jẹ aláìsẹ̀ lọ nínú ṣẹ̀rí àfọ́sọ́ wọ́n tó bá fẹ́ lò fẹ́ ló mùsùlùmí rẹ ní problem fún o sẹ̀mọ̀ tọ́lọ̀ làwọn ọmọ ti bọ̀ ọjẹ́ báńkà ọjẹ́ tíṣà oṣẹ́ ní EFCC ICPC ọbẹ̀ pàkẹ́ńtọ́ jalè owó Nàìjíríà kọ lọ kọjẹ́ pé òfò orí ibú òṣèjọ́ gbèdè ju kẹ́ ẹ wá sí àjẹ ẹ̀ǹtí ọ̀sẹ̀ lọ tàbí kẹ́ ẹ gba kẹ́ ẹ confiscate kẹ́ ẹ wá gba property tó jẹ́ pé wà láì jẹ́wọ́ sí bá sọ yà bí olè mùláánà mọ̀ ń yẹjú lọ kí ló fa mùláánà a rí ọmọ ẹ má wò mí àbá alẹ́ má rí ọmọ ọ̀nà tó lè gbà wá pọ̀ ọkọ oníyàwó òun ṣe sì mà pé wà láìwọ́n sì náà yàwó wà láìwọ́n ṣe sì fẹ́ ọkùnrin mi bá sọ ọ̀wà mẹ́lẹ́gbẹ̀rin kò rẹ̀ mẹ́rin so ẹ̀bá òkè pé ọkọ lè rí lára ìyàwó ẹ̀ tí ò ní fẹ́ sọ ọ̀tà fọwọ́ rí sí lọ́dún wọn ìyàwó náà ni wà láì tó wẹ́bì láàrin èsì sínú ní èso ń sínú èmi a ní èso ń sínú èmi wà láì fọlọ́mùlà ní èso ń sínú sẹ́yìn èsì sínú wà láì tó wẹ́bì fi nǹkan kan mọ̀lá àná wà

àwọn èèyàn ọ̀bọ̀ ọ̀sẹ̀ wúkúrá wọ́n ọ̀bọ̀ ọ̀sẹ̀ á di ọ̀dọ̀ ní torí pé ìlú ọlọ́run àtọ́lọ́ba kò ní jẹun tí wá wá pé gbogbo aráyé ọ̀rọ̀ mi ti dàrú èyí tí ó ti ti mọ̀ mo ṣe pé ẹ̀ka àrùn irọ́ ni mo ṣe sì ó ń ní o tàbí àwọn mi ò náà mo ọmọ ọmọ kan tí mo wàhálà ní ètò ń dé lọ ìtàlọ́fẹ́ lọ ọbẹ̀ báyìí ní ìsẹ̀ èdè bọ́ọ̀lù ti sàárè sàárè ní oṣù oníjẹ́ ọ torí pé ìdájọ́ ìnà ẹgbẹ́ ẹgbọ́ mi ò mo ní pé tọ́fà mọ̀ láàánà èyí tó fi yẹ kí kan nù wọn ká gé orí ẹ̀ sọ kálẹ̀ ló kó pa àwọn afẹ́lẹ̀ kankan ló kó pa àwọn àfihàn lẹ̀ fọlọ́ kí ló fà ẹ bá ti níyàwó lé àbó ti wọlé ọkọ tó bá sòsì nílẹ̀ ìṣẹ̀lẹ̀ àlàáfọ̀ wọn á gbẹ́ kóòtù wọn ó fi bẹ̀ wọ́n wà lẹ́kọ̀ọ́ pa kí èrò kú sófò ṣùgbọ́n ẹ̀ mọ́tò ló kú sófò gan tó bá jẹ́ mùsùlùmí bí wọ́n ṣe pa wọn ọlọ́run fi fọ ẹ̀sẹ̀ sí náà rẹ̀ mọ́ yọ lọ wà ní jàmbá torí pé ó tún wàá àbáwájẹ́ kó wọn lọ́mọ àmà lọ jẹ́wọ́ pé mo ṣe sí náà ṣùgbọ́n irú eléyìí ọkọ sọ wípé ó ṣe sí náà kọ̀ wá rí ẹ̀rí mẹ́rin mú wá tó bá jẹ́ pé kèé sọ̀kọ̀ àtìyàwó ni ọ́ jẹ́ bílálà yìí bílálà ló lè jẹ́ náà ṣùgbọ́n tó bá jọ́kọ̀ àtìyàwó kèé ṣe bílálà bọ̀láàmù ìrọ̀lọ́ wa ń sọ ní sọ́rọ́tù náà Quran chapter twenty four ẹ lọ gbé láti verse four wàlẹ́dínà yẹ́rìmọ́nà lẹ́mọ̀sọ́nàtì túmọ̀ làmúyà àtòbí àrùbá àti ṣùwàdà fájìlì ìhòòhùn fàmà ní nàìjíríà ọlọ́run yẹn láwọn mọ́kọ́ fẹ́ mú àwọn tí èso àti àwòwá ni o kẹ́ máa fi tí ọ̀rọ̀ mọ̀lá náà lè o ọlọ́run yẹn tọ́ bẹ́ẹ̀ lè kó sì náà má obìnrin mùsùlùmí obìnrin ẹni tari nílùú ẹgbẹ́ àìsè sì náà ah, irú sísá yìí irú obìnrin tó tún sokó yìí fóun ọwọ́ kò rí ẹlẹ́rìí mẹ́rin ní wa ọlọ́run ní fájìlì dúró sàmánẹ́ nàìjíríà ẹ̀ ẹ́ náà ayé wà látẹ́kùbà ló ẹni tó parọ́ láyé tí èrò ẹ̀ lè ní court of law kódà tó bá fẹ́ ṣe nìkáyì àwa ni ẹlẹ́gbẹ̀ẹ́jì ẹgbẹ́gbẹ́ àbọ̀ olóòfò tó parọ́

èyí ìyàtọ̀ sí mò sọ náà ọlọ́ọ̀lẹ́ tó bá wá lẹ́kọ̀ọ́ sì na má yàwó ẹ̀ ìyàwó mi ó dé sí náà ó ń sì náà ní ọ́ wà lámúyẹ̀ kó ńlá ń ṣú àdáàrù ilá àgbòsò pàṣà àdàtù àhàdé ẹ̀sàlẹ̀ àkùnrin láì lè ọlọ́run mọ kí ń bẹ láàrin ọkọ àti ìyàwó wa wà láì kábẹ̀rù ọlọ́run lórí ìyàwó wa kábẹ̀rù ọlọ́run táwọn obìnrin náà bẹ̀rù ọlọ́run lórí ọkọ wọn àmọ́ láti bẹ láàrin wa lè bá àdéhùn láti bẹ láàrin wa ẹ̀fẹ́ ẹjọ́ ní ara kíyà lórí àpọ̀lọ́ ah, ẹ̀kan pa ọyẹ̀kan fún níbi lálá èsì torí bọ́lọ̀ ti sọ lókè pé ẹ bá lè lẹ́kọ́ òsì náà ìtọ́jẹ́ ní ọlọ́run kí ọ̀rẹ́ lẹ́rìí lẹ́rìí ọlọ́run ní ká fún bí lálá lérò ṣùgbọ́n kó o àtìyàwó ọlọ́run fún bí lálá ọlọ́run fún bí lálá o ọlọ́run ẹ̀rí tiẹ̀ ẹ̀rí ọkọ nìkan yóò lè àmìfẹ́ ìyàwó mi ó ti sùn ìyàwó mi ti sùn náà bẹ́ẹ̀ mo máa tí mo sọ orí mi ọ̀dà ìyàwó mi ti sùn náà àti mo tún mi lẹ́ẹ̀kan ó sì ìyàwó mi ọlọ́run jẹ́ báwọn german wà

tó bá wá rí bẹ́ẹ̀ wà lè káàmì sáàtù nígbà ọba ti búra sẹ́lẹ̀ ẹ̀mẹ́rin pé mo fọlọ́ sẹ́lẹ̀ ṣe ìyàwó mi ó ṣe ti mẹ́ àlòsí rẹ̀ níyàwó mi ẹlẹ́ẹ̀karùn anàlà àmẹ́ta lọ́ọ̀yà alẹ̀ yìí ìkàmàmìnà ìkàbìbì yóò wà ní ẹlẹ́ẹ̀karùn tó bá jẹ́ pé mọ̀ pàrọ̀ mọ́ ìyàwó mi ni làánà sẹ́mẹ́tí jẹ́ làánà gbogbo aburú ayé àbọ̀rún láàánà ìgbégbèna síkẹ ọlọ́run láàánà orí ibú ayérayé láàánà òfò láàánà ìgbégbèna síkẹ láàánà kó orí ọmọ jẹ́ ti ẹ̀mọ̀ láàánà ẹkún òsè ìbànújẹ́ ìpayéke ìfòòró láyé nínú والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ẹlẹ́ẹ̀karùn ìbínú ọlọ́run ibi dandan ọlọ́run kọ́ tó bá jẹ́ kó wọ́n parọ́ mọ́bìnrin sẹ́ẹ̀dẹ́ ìyàwó ti gbé rẹ̀ sí pé báwọn kí ló ṣẹlẹ̀ jẹ́ mọ́ kí ọlọ́run ti

ọ̀dà àtọ́bá níbẹ̀ ọlọ́run níyàwó yẹn ní tó lè fa kọ́mọ́ òun náà wà fọlọ́run jẹ́rìí lẹ́ẹ̀dẹ̀ pé wọ́n fọlọ́run tẹ́lẹ̀ rí wà láì ní oṣù sí wà láì ní oṣù ògbó nílé náà kí ló

sọ́wọ́dà akákọ̀wọ̀ náà pẹ̀lú alábáńdé à ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ à ń gbá ìròyìn oṣù kan à ń lọ tàkà à ń lọ ájì sọ́wọ́dà kéèkì ọ̀pọ̀tọ́ náà tẹ́lò ní ìbọn ọ̀bá tiẹ̀ ránú lẹ́gẹ̀ ṣùgbọ́n ṣíríkù ní máa dé ewu sí náà ṣe lé tó làwọn èèyàn wá gbogbo àwọn married men married women wọ́n dẹ̀ yàwó ọmọ tí wọ́n so ìdílé lórí wọ́n dẹ̀ bá a so wà lẹ́ẹ̀rí ibú ni òfò ni àtẹ̀wò ni ìbínú ọlọ́run ni ìyàwó náà wà ẹ̀ṣẹ́ pé nígbà tó bá ti pé àní mi ò ṣe ọkọ mi parọ́ mọ́ mi ni mo mi ò ṣe fẹ́ yóò wá sọ pé iná wú lábínà kàbìbí náà ọkọ mi tó fọlọ́ kúra lórí irọ́ òkúrọ́ ni sẹ́bọ̀ pé àmọ́ta ah, lọ́pàá lọ́nà méjèèjì láì wà lè kọ́ mi sáta ànagọ́dọ̀bà lọ yàálẹ̀ yá ǹkanàmì náà sọ ọ̀dí kì í ìyàwó wà ní tẹ̀rẹ́lẹ́ka tó bá jẹ́ pé ọkọ mi ló ń sòdòdò lóòótọ́ ni mo ṣe sì náà kọ́ mi sódodo èmi parọ́ ìbínú ọlọ́run gbọ́dọ̀ bù ìbínú ọlọ́run kọ́ máa bá mi àwọn àfáà fún ìfẹ́ lọ bí tẹ̀síìrì pọ̀ lórí àwọn àfáà nígbà tó débi ọkọ ọlọ́run ló láàánà ibo débi ìyàwó olùgọ́dọ̀ bù àwọn àfáà ló ti tù ọkọ ló initiate ẹ̀ ọkọ outlet ọkọ ló mú wá ọkọ ló lẹ́kọ̀ọ́ sì nà máyàwó láàmẹ̀ ó tóbi dúgọ́dọ́bù lọ ṣùgbọ́n lọ́wọ́ àrí kankan so orí gbogbo wọn tó ipò ìsìnà ilẹ̀ tí lẹ̀ yìí ẹ̀wà ìwé kí kan wà yóò dàbí wájú ọlọ́run kó o tó máa ìwọ bá jẹ́ pé wọ́n lò ó mú ìrọ́ wá ọ̀fẹ́ ìgbàlẹ̀ ó lẹ̀ ọ̀fẹ́ ìgbàlẹ̀ ó lé ọ̀fẹ́ ìgbọ̀mọ̀ ọlọ́mọ ọ̀fẹ́ ìgbàyàwó yàwó ọ̀fẹ́ ìgbàmọ́tò onímọ́tò ọ̀fẹ́ ìgbàǹtì èsè tiẹ̀ láàánà ni ó máa bọ́ àwọn tó bá mú irọ́ wá tó jẹ́ táwọn náà pilẹ̀ rọ́ àwọn náà fẹ́ rọ òjò rọ́ láàánà ni ó máa jẹ́ tiwọn ṣùgbẹ́ nìkan mo wá pé òun lòun nílẹ̀ òun ló sì lé lóòótọ́ ìwọ náà sima mọ̀ pé òun ló ní ìwọ náà ya àrùn pé ah, eh, lọ ah, ojú ọmọ tì mí gọ́dọ̀mù bẹ̀ lórí ẹ̀ ìbínú ọlọ́run yóò bọ̀ dé lójú àdámọ̀ sọ olórí ìbúlẹ̀ ṣùgbọ́n kan ṣe kéde o ó nípa jù lọ

tí èbá ṣe pọ́nà ọlá ọlọ́ àtàánú ẹ̀kọ́ lórí yìí ni wàhánà lọ àtàwọ̀ àbùn hakim àti pọ́lọ̀ ń jẹ́ ọba tí máa ń forí jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ni gbogbo àwọn ìtẹ̀ǹtẹ̀tẹ̀ wa ń ṣépè lé lórí ẹni tó parọ́ mọ́ yẹ̀wò tí èbá ṣe pọ́lọ̀ ń jẹ́ tí máa ń forí jẹ́ yẹn á ẹ̀ bá fi òfò ayọ̀láyè ẹ wá wo bí ọ̀rọ̀ ọkọ ìyàwó dé lónìí àwọn ọmọ àlè àwọn ọmọ sùnà ètò òun náà fóbìnrin lóyún tó dì náà rẹ̀ ẹwọ́ báwọn yẹn sọ̀rọ̀ ayé dà àfáà ní tó rí bẹ́ẹ̀ àfáà wa àbúrò rà ọlọ́mbà ní yọnu sí wọn wọ́n láwọn gbọ́ta nábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá ń sọ làmánú sí láti áyá fúlùmọ́lá àná nígbà tó ọlọ́run sọ áyà tí mo kà yìí nínú súrátù nọ́ọ̀rù áyà pé ẹ̀sìnra yín sẹ́pẹ̀ ẹsẹ̀ pè fúnra anyị ànábì wa ní ájùmọ́múra àti adéhàlá aláàkó mi máa ń láìsà mi ni wò fàláìsà kí mi náà lọ ìfì iṣẹ́ yìí wà láńkìlẹ̀ wà láńjùdìkílà dị jàǹnàtà wà láńjùdìkílà áwùlọ́wù jàǹnàtà ànábì ní sẹ́ẹ̀rẹ́ ìkejì kan

fẹ́ẹ̀rí àwọn ọ̀dọ́ àdánwò lọ láàrin wọn obìnrin tí wọsọ so yìí wọ́n sàgbára wọn sí rádaràda android phone tó ti wá di àdánwò ẹ̀ló gbolowa pàdé mi lábẹ́ tí a pàdé wájú ní àwọn àyè táwọn èèyàn pọ̀ tọ́jẹ́ ètò nọ́mà bẹ́ẹ̀ ni pé kó obìnrin kan wà pẹ̀lú rẹ̀ kẹ́ kíṣe ara yín kẹ́ bímọ ara yín kẹjọ máa jẹja kẹjọ máa fọ kẹ́ máa ara yín kẹ́ wọnú òtẹ́ẹ̀lì lọ kẹ́ bára yín sùn àwọn sẹ́kà fún nọ́mà bẹ́ẹ̀ kí wọ́n kọ́ wá níbẹ̀ kọ́ bí ẹni ọlọ́run outcast gbogbo àwọn àwùjọ yẹn ti pọ̀ táwọn ọmọ ti ń sorí ibú jama èyíkéyìí ọkùnrin tó jẹ́ pé òun ló fóbi ọwá ń di ẹ̀bẹ̀ èmi kọ́ èmi gbà ó òun gẹ́gẹ́ sì ń wòye sí bí èmi mọ lọ́mọ yìí àfà ànábì wa ń sọ sallallahu alaihi wa sallam pé irú irú ọkùnrin yẹn ìhìtájába lọ́rùn mẹ́yìn wà fàbdọ́hà aláwòrán sílẹ̀ àwàlí wàlà àkìlì ah ọlọ́mọdé wà ní ọgbẹ̀rẹ̀ alìkìyàmọ̀ ayé àtọ́parí lọ́rọ̀ ṣúrátù alìmọ̀lọ́ yìí ni tẹ̀ntọ́lọ́mbà yẹ pẹ̀rẹ̀ fàyè nígbà wọn ìtúdí kí nìmọ̀ ọ̀rọ̀ àbí nǹkan ẹbá rántí ẹ̀ ní òkúra ní pọ̀ mi fàkọ́dí àkàzá ẹ̀sà owó iná ẹ̀ntọ́lọ́mbà ti wọn náà tó ti ẹ̀ntọ́bẹ̀rẹ̀ wọn náà fàkọ́dí àkàzá ẹ̀sà ẹ̀mọ́túdí kí nìmọ̀ ọ̀rọ̀ fàkọ́dí àkàzá ẹ̀sà ọlọ́mọdé àwọn wàlẹ́ ẹ̀tọ́ bá wọn náà ọlọ́ ó ti ẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ṣe wá rí irú ọkùnrin tó dìnnà ọmọ yìí ọlọ́run ọba àlejò ọlá yóò dojú tì yóò yẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ níwájú gbogbo ẹ̀dá aláwàlí wàláàkiri látàrí ànàbí àádámà alẹ́ ìsàlám gbogbo àwọn tó ti lọ àtàwọn tọ́lọ̀ ọ̀dà kan ìwọ́n wà rí pé ẹ̀rí olórí gbogbo rẹ̀ ó fóbin lóyún kọ̀dẹ̀ gba ọmọ yẹn ibi tẹ́lẹ̀ yàn parí sí mọ̀ ibi tó tẹ́kẹ̀lẹ̀ jàmọ́ o ẹni pé ibi tí wọ́n fi ọ̀rọ̀ yìí kàn sí àbàdíìsì tá a kà ń jẹjọ tá a kọ́sáré kà ń gbà tá a bẹ̀rẹ̀ lónìí àti tá a fi parí sí gbogbo méjèèjì kí àwọn méjèèjì kan sí inú ọ̀nà òun ni náà lọ ṣe wàá lọ fáwọn tí ó ní náà ti pọ̀ báyìí ọlọ́run lọ́mọ iye kcc bna lọ́mọ iye àwọn ọmọ àlè sangbé wọnú lọ́mọdé àwọn ọkùnrin sáfóbìnrin lóyún tí wọ́n gbà torí náà kálukú ti wá sí àwọn rẹ̀ ọlọ́dí aṣojú àbọ̀ wá ní akílò rìbà akẹ́bẹ̀rẹ̀ rẹ̀ ní ìjọmẹ́jọ tọ́rọ àti parí ẹ̀ tó ti yé nìṣe àbọ̀ ní mímọ̀ jẹ owó èrè mímọ̀ jẹ kí láti jẹ́ mọ́ owó èrè ẹ rí pé owó èrè rìbà nínú àdánwò tó ń lọ ní haramu lókun náà

tí sòro tì wọ́n lọ sí kan lọ yáwó èyí lórí áàpù èyí màá láti mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ràn láti mẹ́ta mo ṣe ń sọ̀rọ̀ àmútóbi láti kẹrin wàhálà ẹ̀ tó kéwú tó kéwú gidi tó máa kéwú jù mí lọ ọ̀bẹ nù wọn ọlọ́run ní ìfihàn sí sẹ́wọ̀n pé tí wọ́n ẹni pé àwọn tó fẹ́ kẹ́ yáwó èyí gẹ̀rẹ́ wọ́n ti súnmọ́ ẹni pé ọba àjẹ́ ó sáà ọba àjẹ́ ìmáàmù ọba àjẹ́ sheikh sọ́sà ló ń bẹ́ tó máa yáwó èyí lọ. bí sí ìmọ̀mọ́ ṣe ń yáwó ọlọ́mọdé mọ́ o wọ́n láwọn àpù kan wà ìyọ́ dánlóòdù ẹ̀. ẹ wá má dánwò tí ó ti gba àwọn ìyàtọ̀ yáwó èyí àdánwò wọn wá ń wàláì owó yẹn wa owó tí wọ́n yá owó kan padà lé ní one million ìtọ́ bẹ̀rẹ̀ sí ní láti lẹ́yà fifty thousand hundred thousand láàrin bí ọ̀pọ̀ tó méjì owó ti lé ní one million àrí títí ẹ̀rẹ́ ń two million àrí ìtọ́jẹ́ pé wọ́n wá ń bà ló kọjá àwọn application yẹn àwòrán rẹ̀ wọ́n wá ń sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn àkótó tí wọ́n ti ka àwọn báyìí wà lẹ́gbẹ̀ẹ́ tó ṣẹ̀má tí mi báyìí tí mo sáré pé mo níyẹn ti kọ́ lẹ́kọ̀ọ́ ṣòkòtò ẹ̀fẹ́ fún òkè ju tèmi lọ nígbà mo rí sọ́sẹ́ẹ̀dì píkẹ́ ọ̀sẹ̀ mi ní wọ́pà tíf tíf tí mo ní pa ní tíf ọmọ ẹṣẹ́ òun ìdánwò ló dole àáfà oríṣiríṣi láti rí èsì mọ́ láti rí ìṣẹ́ ní ogun tó ń mo tún rántí ọmọ bá ní fún ọmọ ọjà àwọn olówó ni tọ́ra àwọn yẹn ìjọba ẹ̀jọ́ ṣé ìgbà ló kọjá ilé ayé ló òtò ká tó sọ jíjọ́ ọ̀gbẹ́ mi rìbá ni pé ọjà nǹkan gbólò àríbà lédè jẹ ànàmówù ni kí nǹkan ó béèrè kí nǹkan ó lo òkè mọ̀yá one thousand gbòmìsàn one thousand one kọ̀bọ̀ sódẹ́kù ni àbólé one kọ̀bọ̀ tó lé òrìbá ni tọ́lá wọn kọ́bọ̀ rẹ̀ pé ẹni tí ò bá ti pọ̀ jù ìfẹ́ ráwọn two percent náà wọ́n fi lé àdìkọ́jẹ́ zero point zero point one percent lọ́dọ̀ náà tó lè sọ́mà àtìlẹ̀ ìjàmà àtìlẹ̀ àti ó ìbàdàn owó lọ́yá ni oúnjẹ lọ́yá ọ̀yà láìsí kóńgò márùn-ún olùsàn kóńgò mẹ́fà ìbàdàn ọ̀yà gẹ́lẹ̀ ọ̀pá márùn-ún olùsàn ọ̀pá mẹ́fà ìbàdàn sáyẹn lóko owó nìkan ní ìbàwọ̀ gbogbo ń tá a máa ti ṣe bísínẹ́sì àti tàbí máa ń pààrọ̀ ìbálẹ̀wọ̀bẹ̀. àǹfààní tẹ́ ẹ wá rí nínú tírà ọlọ́run àwòrán tírà ọlọ́run ọlọ́run ò kéde lámúbẹ̀lì láwùjí kìtàbí yìí bí harbi ahadé ìlà ahala rìbá ìlà àfààlà àwọn kùránì láti fáàtì àdè náà ọlọ́run kéde ogun pé ìbò jago bá lè bọ́lọ̀ jà náà wà bá gbogbo ìta ní ọ́ tó lè bá bá ń dìtì gan jà jẹ bá dìtì wọ́n jẹ wọ́n kó wa lọ́wọ́ wà wọ́n wọ́n ẹ̀sẹ̀ kò dé dé local government gbogbo àwọn ní ń bá lọ kan bí ọlójú àfẹ́bá fẹ́ hundred gold

ìtì bá ní ẹṣẹ́ ẹṣẹ́ ìtì bá ní ẹjìnà sí ẹjìnà sí ìtì jẹ́ bẹ̀rù ọlọ́run mo tọ́lá ìmọ̀ ìgbà wá sí nǹkan bẹ̀rù jẹ́ bẹ̀rù ọlọ́run jẹ̀mọ́ méjì fẹ́lù tọ̀ á wájú sí náà bùrù màná ìtọ́lọ̀ bá ní ẹṣẹ́ ẹṣẹ́ ìtọ́ bá ní ẹjìnà sí ẹjìnà sí téèyàn ya pọ̀ ọlọ́nkọ̀ bẹ̀rù ọlọ́run èèyàn kèé kírun kèé gbáwẹ̀ kèé tatẹ́tẹ́ kèé ṣe sì mẹ́kọ̀ ọlọ́run lóòótọ́ kọ sẹ́lọ̀ ṣùgbọ́n kò sí tọ́lọ̀ méjèèjì ní jẹ́bẹ̀rù ọlọ́ fílù tọ́ áàt wà jìtì náà bùlù mọ́nà ìtọ́lọ̀ bá ní oṣù ṣe ìtọ́ bá ní òjìnà sí ìjìnà sí ètí ń jẹ́bẹ̀rù ọlọ́ ọlọ́ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìgbàgbọ́ lórí ẹ̀bẹ̀rù ilé ọlọ́ wà dábù máa bá fi àdé náà ti microfinance ti ti landlord ti association gbogbo ọ̀nà ìgbà tó kú ọlọ́ni ẹ̀sí ilẹ̀ ní kọ́ńtò mọ̀mìnì tó ẹ́ pé ẹ bá jẹ́ ẹni ọlọ́run tẹ́ tó gbà kó dodo ọlọ́wà ní fà ń láwùjẹ́ fún àrùn tẹ́ ẹ̀ bá lọ fi gbogbo tó kù nù rìbá lẹ̀ fáàdà nù bẹ̀ ọlọ́run èmi ọlọ́run kéde ogun fún yín mo kéde kéde fún yín sẹ́ẹ̀lì bébí ọlọ́run jáde kí lẹ fẹ́ fi jagun ẹfẹ́ bẹ́ẹ̀ rí jagun wà láì ọlọ́mọ jàrí ogun rẹ̀ ní o ẹwù bá kó kí ìdìtàrí díẹ̀ <laughs> àfà tọ́lọ̀ bá fẹ́ bí ti gbogbo ayé yọ kẹpa àwọn atẹ́gùn tí gbogbo atẹ́gùn fẹ́ máa mi atẹ́gùn gbogbo ayé ó di gáàsì jẹ́wọ́n fẹ́ gba ìgbà ìgbà láàrin ìgbẹ̀lú kan sẹ́ẹ̀mù tí wọ́n ká dẹ́kun ti gáàsì ọwọ́ á di iṣó ojú ẹ̀kọ́

òkè sọ́nà bá ní wípé èmi ọbẹ̀ bèbè ọlọ́njà pàájú ọbẹ̀mì ọlọ́njà ọ̀dà ọya èsì 200 péré ń tọ́rẹ sí mọ̀jú èsì méjì ẹ̀kọ́ sí mọ̀ rẹ̀ ọ̀tọ̀ èsì méjì ẹ̀kọ́ sí mọ̀ rẹ̀ òsì èsì ẹyọkan kó sí etí rẹ̀ ọ̀tọ̀ èsì ẹyọkan kó sí etí rẹ̀ òsì ó dé mẹ́fà ẹ̀rọ

àwọn arísìkì ibi arókan rẹ̀ sí tá àrókan rẹ̀ sí ọlọ́run sí fún wa já sórí rẹ̀ ayé àkójọ gbéǹde alkiyama subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka